ẹ káalẹ́ gbogbo ẹ káalẹ́ mo kí gbogbo ọmọ káàrọ̀ òjèrè o um, Citizen wa ló ń kíyìn láti orí Odùduwà TV Radio ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí ṣe pàtàkì gidigidigidi gan-an ni ṣe rí ọ̀rọ̀ ìdìbò ẹ̀yin tẹ́ bá fẹ́ dìbò eh, ọwọ́ yín náà ni ẹ̀tọ́ yín náà ni tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe àmọ́ èmi ò rò pé ìdìbò yẹn máa mú nǹkan yàtọ̀ kò ní sí yàtọ̀ nù ẹ̀ torí ibi tí wàhálà wà gangan kọ́ ni ọ̀rọ̀ ìdìbò ibi tí wàhálà wà kọ́ yẹn ibi tí wàhálà wà gangan báyìí tó ń ta wá ní gbogbo ara báyìí ẹ ibẹ̀ ni mi fẹ́ mẹ́nu bà lálẹ́ yìí ẹ rí i pé mo gbìyànjú àti kọ àwọn ọ̀rọ̀ kan ní èdè wa lórí nǹkan tẹ̀ ń wò yìí mo dẹ̀ máa kà á fún yín kódà tẹ́ bá ti bẹ̀rẹ̀ tẹ́ bá ti rí bẹ̀rẹ̀ ètò yìí ìwé tó wà níwájú ẹ̀ ó máa fi gbogbo ẹ̀ hàn fún yín dáadáa báyìí ẹ gbìyànjú kẹ́ pín ní gbogbo agbègbè sí agbègbè ẹ mo dìídì sọ pé agbègbè sí agbègbè ní àwọn ìbílẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ wa agbègbè sí agbègbè ó ṣe pàtàkì torí gbogbo ọ̀la ní ipa láti kó nínú kínní mo dẹ̀ máa ṣàlàyé ẹ̀ ní yékéyéké ìdí ẹ̀ tí ó ṣe láti jẹ́ bẹ́ẹ̀ yẹn àkọ́kọ́ ọ̀rọ̀ kí n tó tẹ̀síwájú nínú kínní mo fẹ́ kọ́kọ́ mọ nínú ìwé òfin irọ́ wọn yẹn a sì ní àwọn agbára kan ta lè kó papọ̀ láti fi bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀tọ́ wa ẹ̀tọ́ wa là ń béèrè fún ó dẹ̀ láti bẹ̀rẹ̀ láti agbègbè sí agbègbè torí nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń jẹ́ kí ìjayà àti ẹ̀rù àwọn ìjọba ẹ má gbàgbé pé àwa la yan ìjọba sípò àmọ́ ọ́ ń dáyà já wa wọ́n dẹ̀ ní àwọn ọ̀nà tó fi ń dáyà já wa ìyẹn ni mo fẹ́ tú padà lálẹ́ kí gbogbo wa lè mọ̀ ká lè mọ ìgbésẹ̀ tá a máa gbé láti fi takò wọ́n kì í ṣe pé lọ́rọ̀ ogun o àmọ́ a máa ṣe tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ sínú ìwé tá dẹ̀ ti ń ṣe yẹn òfin ó tì wá lẹ́yìn láti gbégbèsè yẹn sọ̀rọ̀ mi yẹ yín torí náà tẹ bá ṣe ń gbọ́ ètò yìí ẹ bá wa máa pín káàkiri mi ò fẹ́ kó pẹ́ jù mo fẹ́ ká ká gbégbèsè láti agbègbè sí agbègbè ẹ ó ṣe pàtàkì kí a bẹ̀rẹ̀ sí ní ṣe kíní yẹn báyìí báyìí ẹ ẹ jẹ́ ká tẹ̀síwájú. lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ nínú abala kẹrìnlá ẹsẹ̀ kejì sí wọ́n ní ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè wa orílẹ̀-èdè yìí ìtumọ̀ yẹn ni pé nínú ìwé òfin yẹn a ní ẹ̀tọ́ láti ní ìkópa nínú ìjọba kí dẹ̀ ní ìkópa yẹn ìkópa yẹn ni pé ká béèrè àwọn ìjọba wọn máa ṣe àwọn nǹkan tí ẹ kàn ṣe iṣẹ́ tàwa ni káwa béèrè iṣẹ́ tẹ ṣe yìí àbí ẹ̀ ṣe kí ló dé tẹ̀ ṣe ṣiṣẹ́ yẹn àwa ń retí ẹ o a fẹ́ lo tá a bá ti béèrè ìjọba òṣìṣẹ́ tó yẹ kán ṣe fún wa nìyẹn ìkejì àwa gan a ṣe tó yẹ ká ṣe tó yẹ ká ṣe ni pé káwa máa bi bígbà tí èèyàn ń kọ́nà mọ́ ẹsẹ̀ wọn ni pé wá ẹ ti gbàgbé bí ẹ ti gbàgbé ibẹ̀ yẹn a dẹ̀ láti máa ṣe yẹn léraléra léraléra tá a bá dúró báyìí ìjọba máa pààtì ní ọmọ máa torí ẹ̀ máa tàn wá sí pé ká lọ gbàdúrà ká lọ lé mọ́ṣáláṣí ká lọ lé ẹ̀sìn ká lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ó ṣe pàtàkì jùlọ fún wa lọ́wọ́lọ́wọ́ nínú ìwé òfin ni pé ká kó ipa nínú iṣẹ́ ìjọba ipa tàdé máa kó ni tó ṣe pàtàkì jùlọ ìbéèrè títí wa ẹ ẹ láti túnṣe o iná o kò sí ládùúgbò wa o omi o kò sí o ńgbà o lè máa túnṣe à ń retí ẹ ẹ fún wa níjọba yìí o a máa máa kó nọ́mọ́ wọn lẹ́sẹ̀ sọ̀rọ̀ mi yẹ yín pé ẹ wá o iṣẹ́ tiwa nìyẹn nínú ìwé òfin ẹ lè sọ abala kẹrìnlá ẹsẹ̀ kejì sí abc d eléyìí tẹ́ mọ̀ sí d ní èdè lédè wa sí náà mọ̀ n bíbáyìí dabd ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí nínú onínú òfin yẹn wọ́n fún wa ní ẹ̀tọ́ láti ṣe ìkópa participate báwo la ṣe máa participate arákùnrin tẹ̀ ń wò nù kínní ó máa fi hàn wá bí a ṣe máa ṣe ìkópa nínú ìjọba mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká wò ó dáadáa ká fi ṣe àwòkọ́ṣe ká dẹ̀ pé yíká ní gbogbo agbègbè abúlé ní o ìgbèríko ní o ìpínlẹ̀ kékeré ìpínlẹ̀ ńlá àdúgbò torí gbogbo báyìí ibi tó yẹ ká kọjú sí gangan gangan rèé a ti mọ̀ pọ́n máa dìbò a ti mọ̀ pọ́n máa purọ́ àmọ́ láti ìgbà tó máa ní ọ̀la báyìí tó máa bẹ̀rẹ̀ ìjọba yẹn ẹ kó gbogbo wa àti múra lẹ̀ àmọ́ àmọ́ ẹ̀tọ́ wa là ń ṣe bá a ṣe ń bi wọ́n ní ìbéèrè iṣẹ́ wa nínú ìwé òfin nìyẹn ìbéèrè tá à ń bi wọ́n kò síná kò sómi ẹ̀yin la yàn sípò ẹ iṣẹ́ tó yẹ kẹ́ ṣe fún wa nìyẹn ẹ lọ padà kẹ́ lọ ṣiṣẹ́ yẹn ẹ̀tọ́ wa ni kò sọ ọ̀rọ̀ ẹni pé wọn sọ̀rọ̀ nípa pé bóyá wọ́n máa kó five thousand naira wa lọ ẹ̀tọ́ wa ni pé ká kópa nínú ìjọba ká bi wọ́n nínú kópa yẹn ìkópa yẹn ni pé ká bi wọ́n ní nǹkan tí ò bá tẹ́ wa lọ́rùn ẹ̀tọ́ wa ni pé ká bi wọ́n ẹjọ́ jẹ́ wa ò fẹ́ fi yẹn kọ̀ yẹn ní so ọ̀rọ̀ àkọ́kọ́ ìkópa nínú ìjọba ẹ̀dìyàn Musawusi ìkejì nípa báyìí abala kẹrìnlá ẹsẹ̀ kejì a nípa báyìí ó kéde ó ti kéde pé ìjọba jẹ́ ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ ìjọba nípasẹ̀ òfin orílẹ̀ nípa iṣẹ́ nípasẹ̀ eh, òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ ìtumọ̀ yẹn ni pé gbogbo ìjọba wọn ń gba agbára iṣẹ́ agbára tí wọ́n ní àti àwọ àti àwọ àwa <coughs> ẹ má bínú àti ọwọ́ àwa ọmọ ilẹ̀ ìlú tó ń pè ní nàìjíríà yẹn ni wọ́n ti gba agbára àti ọwọ́ wa ó di méjì báyìí ení ìkópa nínú ìjọba èkejì agbára ìjọba wọ́n gbà ó wá látọ̀dọ̀ wa a lè sì mú dání aláti wá so méjèèjì yẹn papọ̀ ìkópa àti ìjọba kó rí ká rí dájú pé àwa gangan gangan gan níjọba àmọ́ a fún wọn ní àṣẹ pé kí wọ́n bá wa ṣiṣẹ́ yìí torí náà táwọn bá ṣe ìkópa yẹn ó jẹ́ ọ̀nà tí ìjọba tí àwa jẹ́ ẹ ta lè fi bí ìjọba tí a gbé síbẹ̀ pé wá ẹ ṣiṣẹ́ yìí sọ̀rọ̀ mi yẹ yín ẹ kó méjèèjì yẹn papọ̀ ṣé ń gbọ́ mi ẹ jẹ́ kó yé wa o ẹ pín gbogbo ọ̀rọ̀ tí mo sọ yẹn bá wa pín kó lọ káàkiri wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ òkágbọ̀n afẹ́fẹ́ ló ń fẹ́ afẹ́fẹ́ ló ń gbé lọ ẹ mi ò fẹ́ sọ̀rọ̀ kí n jáde ká máa sọ̀rọ̀ wákàtí mẹ́ta ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ dì í mú Sanwó-Olú ẹ jọ̀ọ́ kẹ́dẹ̀ pín gbogbo ìpínlẹ̀ Yorùbá pátápátá láì yọ nǹkan kan sílẹ̀ ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn ẹ jẹ́ kó tẹ̀ wọ́n létí káwọn náà wo kínní ẹ jẹ́ ká tẹ̀síwájú àti ìbẹ̀rẹ̀ báyìí o ní ẹ̀tọ́ láti bi àwọn òṣìṣẹ́ ìjọba àti sin àwọn òṣèlú ní ìbéèrè fún ìròyìn lórí iṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí onílùú àwa lonílùú ṣe rí pé mo kọ́ nínú ìwé yẹn wọ́n sọ pé wọ́n gba agbára lọ́wọ́ wa àti àṣẹ láti fi ṣèjọba ọ̀dọ̀ wa ni wọ́n ti gbé rí agbára yẹn àwa la ń fún wọn ní agbára yẹn gbogbo wa lápapọ̀ mo fẹ́ kárí pé tá bá sọ̀rọ̀ nípa agbègbè kì í ṣe pé èèyàn kan dá dúró o gbogbo àwa ọmọ káàárọ̀ òjire ní àwọn agbègbè wa ara dúró papọ̀ tá a bá dá dúró àwọn máa pín wa yẹlẹyẹlẹ àwọn tá a bá dúró papọ̀ báyìí wọn ò lè pín wa ń ta fẹ́ yẹn lọ́ máa fún wa ibi tọrọ yẹn ṣe pàtàkì sí nìyẹn aláti so wọ́pọ̀ gidigidigidigidi ìjọba burúkú tó ń bọ̀ yìí ibi táwa ẹ jẹ́ ká dúró dè wọ́n pẹ̀lú nǹkan tí ọgbọ́n ta gbélé yìí ẹ jẹ́ ká dúró dè wọ́n ká dúró dè wọ́n gidi ká dúró dè wọ́n ká ti múra lẹ̀ kati ti múra lẹ̀ torí ibi tá à ń lọ tá bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ibi tá fẹ́ lọ ni pé a máa gba òmìnira tá bá ti bẹ̀rẹ̀ sí ní gbègbèsẹ̀ yìí a ti ń fi hàn wọ́n pé àwa o a mọ ẹ̀tọ́ wa a dẹ̀ mọ iṣẹ́ tó yẹ ká ṣe iṣẹ́ yẹn iṣẹ́ wa gangan ni ká bi ìjọba ní ìbéèrè pé iṣẹ́ tó yẹ kẹ́ ṣe ẹ fi hàn wá ìdí ètò ẹ̀ ṣe ṣe tẹ́ ẹ bá ṣe ńgbà ó lẹ́ máa tún ṣe a dẹ̀ ń retí ẹ̀ ká máa kónú wọn lábẹ́ báyìí ká máa kónú wọn lábẹ́ iṣẹ́ wa nìyẹn o ẹ jẹ́ yín ẹ rí i pé mo sọ pé a ní ẹ̀tọ́ láti bi àwọn òṣìṣẹ́ ìlú àtàwọn òṣèlú àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn òṣèlú ẹ̀tọ́ wa ní ìra ara ìkópa yẹn náà nìyẹn ìkópa nínú ìjọba nìyẹn o tẹ́ ara ìkópa yẹn nìyẹn o ẹ máa rántí ìkópa nínú ìjọba iṣẹ́ tiwa nìyẹn mo fẹ́ kí gíní ìkóyè gbogbo wa torí àwọn kan máa ń jáyà àwùjọba irọ́ àwa ládìjọba àwa la gbé ìṣẹ̀lẹ̀ wọn lọ́wọ́ àwa ọmọ ìlú la gbé àṣẹlẹ̀ wọn lọ́wọ́ tó fi ń darí wa àṣẹ yẹn dẹ̀ sì wà lọ́wọ́ wa ibi tá bá ṣe lè lo àṣẹ yẹn ní ọ̀rọ̀ ìkópa yẹn ibẹ̀ yẹn lágbára wà gangan àmọ́ aláti ṣe é lápapọ̀ tọ́ mi yẹ yín aláti ṣe é ní àpapọ̀ ìkejì ìwọ gẹ́gẹ́ bí onílù lẹ́ ń ra lẹ́ ń ra aṣọ ọlọ́pàá àti ọmọ ogun ilé ọmọ ogun lẹ̀ wọ́n fẹ́ lo ìgboyà àti aṣọ tí ẹ rà fi já yín láyà ẹ máa láti kọ́ pẹ̀lú ìbéèrè ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣe rí àwọn arákùnrin tó wà ń bẹ̀ yẹn tó má ti wọ aṣọ yẹn àwọn oníkakí àwọn ọlọ́pàá àwọn aṣọ yẹn wọ́n fi ṣe ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yorí láti fi láti fi dá ẹ̀dá wa táwa bá ti rí aṣọ àwọn ọba nìyẹn àwọn ìjọba nìyẹn o àìrọ o ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o ẹ jẹ́ ká tẹ̀lé òfin o ẹ jẹ́ ká a ti gbàgbé pé àwa gangan níjọba àwa la gbé àṣẹ léjọba lọ́wọ́ àwọn tayọ̀ sípò wọ́n ń ṣiṣẹ́ fún wa ni ẹ̀tọ́ wa ni ká kópa nínú ìjọba ìkópa ẹrántí ọ̀rọ̀ yẹn ìkópa nínú ìkópa nínú ìjọba ká kópa nínú ẹ̀ ká kópa ńbẹ̀ ìtumọ̀ yẹn ni pé ká bi ìbéèrè kò sí ẹnikẹ́ni náà tó wà ní orílẹ̀-èdè tó bá ti ń ṣiṣẹ́ fún ìjọba ẹ̀tọ́ wa ni ká bi wọ́n torí wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣiṣẹ́ fún wa ẹ jẹ́ kí ọ̀rọ̀ yé wa o ẹ jẹ́ kó yé wa torí ó ṣe kókó kẹ́ fi ọ̀rọ̀ tó gbogbo ọmọ káàárọ̀ òjìrì pátápátá létí ibi ọ̀nà àbáyọ òun ni à ń bá yín sọ yìí ẹ jẹ́ kí ó yé wa ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ni a máa láti gbé ìgbésẹ̀ lápapọ̀ lórí ẹ̀ ìyẹn kejì torí mo fẹ́ kẹ́ mọ̀ pé wọ́n lo àwọn aṣọ yẹn fi já wa láyà mo lè máa fi àpẹẹrẹ hàn yín nínú fọ́nrán tí a máa tábà ti fẹ́ parí ètò àmọ́ mo kọ́kọ́ fẹ́ mo kọ́kọ́ fẹ́ yé wa kó yé wa pé wọ́n ń lo àwọn aṣọ yẹn àwọn oníkakí ẹ òun lẹ́yìn ṣe máa rí tẹ́ máa gbé àwọn oníkakí tẹ́ máa jáde tẹ́bá ti rí oníkakí gbogbo wa máa gbọ̀n tẹ́bá ti rí àwọn ọlọ́pàá gbogbo wa máa gbọ̀n àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ kẹta yìí ó ṣe pàtàkì ìwọ gẹ́gẹ́ bí onílù san owó olórí ààrẹ àti ẹgbákejì àti àwọn sẹ́nẹ́tọ̀ àti house of reps àti gómìnà àti ìgbìmọ̀ ìpínlẹ̀ alága ìjọba ìbílẹ̀ ẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìbílẹ̀ kánsílọ̀ àwa là ń sanwó gbogbo wọn kódà títí di kan àwọn tí wọ́n àwọn ọlọ́pàá yìí ìtumọ̀ yẹn ni pé wọ́n ń ṣiṣẹ́ fún wa a gbà wọ́n ṣiṣẹ́ ni àwọn tí wọ́n ṣe ìdìbò tí wọ́n wọlé wọ́n wá yan àwọn èèyàn tí wọ́n máa bá wọn ṣiṣẹ́ ìdìbò yẹn òun làwọn ọlọ́pàá àwọn oníkàkí tọ́rọ̀ mi yẹn yín ibi tọ́rọ̀ ẹ já sí ni pé gbogbo wọn lápapọ̀ wọ́n ń ṣiṣẹ́ fún gbogbo àwa ọmọ onílù aláti sowọ́pọ̀ ní agbègbè sí agbègbè ká béèrè ẹ̀tọ́ wa àpẹẹrẹ n tí màá fẹ́ ká ṣe láti ọ̀la lọ lẹ́yìn ìdìbò yẹn ẹ má gbójú sọ̀rọ̀ ìdìbò wọ́n ti yanjú ẹ̀ gbàgbé yẹn n tí a fẹ́ kọjú sí nsìn ni pé ẹ̀tọ́ wa ìkópa nínú ìjọba yẹn ẹ jẹ́ ká ṣe láti agbègbè sí agbègbè ìkópa nínú ìjọba ìtumọ̀ kópa yẹn ni a máa máa béèrè béèrè àwọn tó ń pè ní òṣìṣẹ́ ìbílẹ̀ kánsúlọ̀ ẹ ẹ máa pè wọ́n kọ́ wá sádùúgbò yín gbogbo ilé tí òṣìṣẹ́ èmi ni tí ò sí omi o kò sí iná kò sí títì kò sí ilé ìwòsàn kò sí ilé ìwé kò sí ibi tí omi máa máa ṣàn gba ibi tí ṣàn kọjá ìyẹn tó ń pè ní gọ́tà kò sí kò sí ilé ìgbọ̀nsẹ̀ ní agbègbè yín gbogbo yẹn ẹ kọ́ lẹ̀ ẹ máa yan èèyàn kankan nínú yín tó máa sọ̀rọ̀ pẹ̀lú òṣìṣẹ́ ìbílẹ̀ kánsílọ̀ yẹn ẹ máa wá pè é àbá yín rìn ládùúgbò yín ẹni tó máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àbá nípa títì ẹ̀yìn á sọ tiẹ̀ ẹ jẹ́ máa mú àwọn kiri tó máa fi yan àwòrán fóònù tó máa fi ṣe fíìmù kẹ́ ẹ máa mọ dání ẹni tó máa sọ̀rọ̀ nípa iná ìyẹn náà máa sọ tiẹ̀ ẹni tó máa sọ̀rọ̀ nípa kò sí omi ìyẹn náà máa sọ̀rọ̀ ẹ gbé wọn lọ síbi tí water works ẹ máa ṣe fídíò gbogbo kìíní yìí o ó ṣe pàtàkì ẹ wá wọn níjọ pé ẹ ẹ jọ mo fẹ́ afẹ́kẹ́ lọ bá àwọn lọ bá wọn sọ̀rọ̀ adẹ̀rẹ̀tì ń bà padà ń jọ báyìí wá fún wa ní èsì ìkópa nìyẹn o bá a ṣe ń ṣe ni mò ń ṣàlàyé fún yín o ẹ wa bá a ṣe ń ṣe ìkópa gan-an gan-an là ń ṣàlàyé yìí torí jákèjádé o jákèjádé o lẹ yorùbá ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ má fi falẹ̀ o ẹ má fi falẹ̀ ọ̀nà àbáyọ tá a máa fi gba òmìnira òun láti láti bẹ̀rẹ̀ yìí ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká ṣe lápapọ̀ wa tẹ́ bá ti ń gbọ́ ètò yìí ẹ pín yíká gbogbo agbègbè tí ẹ bá mọ̀ lórílẹ̀‐èdè yorùbá torí gbogbo wa ni a ní ọ̀nà ipa láti kó nínú kínní ìkópa ṣẹ́rí ìkópa nínú ìjọba wa ni pé àwa la máa bi wọ́n ní ìbéèrè ntí ò tẹ́ wa lọ́rùn ẹ̀tọ́ wa ni torí a gbé àṣẹ lé wọn lọ́wọ́ ẹ má gbàgbé àwa la gbé àṣẹ lé ìjọba lọ́wọ́ bá ṣe lo àṣẹ yẹn báwa ṣe lè lo àṣẹ ni pé ká wá kópa ìkópa yẹn ni ká wá bi wọ́n ní ìbéèrè pé ntẹ́ ṣe yìí o kò tẹ́ wa lọ́rùn torí báyìí báyìí báyìí báyìí báyìí o àdéhùn tá a bá yín ṣe ń gbàtẹ́ gbà yín síjọba kọ́ yìí o ẹ wá tún ṣe ẹ wá tún tò ààrẹ ní fún wọn lọ́rùn náà títí wọn máa fi ṣe láti agbègbè sí agbègbè láti agbègbè sí agbègbè bá ṣe wọn máa ṣe nìyẹn o kì í sọ̀rọ̀ jà àmọ́ ká kọ́kọ́ yọ ìjayà kúrò nínú ọ̀rọ̀ wa púpọ̀ nu wa máa ń jáyà torí pé wọ́n ti fi kíní ẹ̀ sí wa lọ́kàn tẹ́ bá ń wo àwọn ọkùnrin tó wà nù kakí yẹn púpọ̀ tó bá pẹ́ lòmíì ni àwọn ah, ah, oníkakí ti dé o ah, ẹ̀rọ ẹ̀jọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀lẹ́sà ẹ̀ má máa gbọ̀n wọ́n ṣiṣẹ́ fún yín ni ẹ̀yin lẹ́ ń sanwó wọn ẹ má gbàgbé owó ìlú àpapọ̀ ló fi ń sanwó wọn nínú yẹn agbègbè wa náà ní iye tá à ń san àwa là ń sanwó wọn tọ́ọ̀ mi yẹ yín àwa là ń sanwó wọn ẹ jẹ́ kó yé wa ó ṣe pàtàkì gidigidi gan ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì kẹ tẹ́tí sílẹ̀ tábà tó parí ètò yìí kẹ kẹ tún lọ gbé yẹ̀ wò kẹ tẹ́tí sílẹ̀ kẹ tún wò ó kẹ gbọ́ yékéyéké ìkópa ọ̀rọ̀ ńlá ni ìkópa yẹn tábà ti mẹ́nuba ìkópa ó túmọ̀ sí pé àwa ọmọ ìlú àwa ọmọ àgbẹ̀ àwa tata nílùú tata wà nínú àgbègbè kọ̀ọ̀kan sí kejì ẹ̀tọ́ wa ni ká dìde ká bi ìjọba ní ìbéèrè n tí ò tẹ́ wa lọ́rùn torí àṣẹ wà lọ́wọ́ wa láti ṣe bẹ́ẹ̀ ẹ má gbàgbé o ẹ má gbà àṣẹ wà lọ́wọ́ wa a sì máa kúrò nínú inú ìlú ìlú amúnisìn torí wọ́n rẹwà jẹ nínú àwọn òwe òfin yẹn àmọ́ ń ta lè lóńdó ẹ̀ irú òfin báyìí fourteen two Um, abala mẹ́rìnlá um, méjì um, abidi abala méjìlá méjì uh, a uh, méjèèjì yẹn ìkópa ni sí àṣẹ òun ni àṣẹ ìlú òun ni a àti kó méjèèjì yẹn papọ̀ ní gbogbo wa ní gbogbo agbègbè wa ẹ jẹ́ kí gbogbo agbègbè ká mọ̀ yẹn tá a bá ti mọ̀ yẹn kò sí ẹnikẹ́ni tó lè dá wa dúró fún tá a fẹ́ ṣe yìí ẹ pẹ̀lú ẹ̀ náà ni ọ̀rọ̀ ti ìjayà yẹn kára yọ yẹn kúrò ní ọ̀rọ̀ tá a bá ti rí aṣọ yẹn wọ́n kà á pé wọ́n ṣiṣẹ́ fún wa ni arákùnrin yìí ó máa fi hàn wá gẹ́gẹ́ bí a ṣe máa yan bá ṣe máa dá bá ṣe máa bá ṣe máa kọjú sí ọ̀rọ̀ ìjayà tó ń gbé sí wa lọ́kàn yẹn ó fi hàn wá yékéyéké báyìí màá dẹ̀ fẹ́ kẹ́ tẹ́jú sílẹ̀ kẹ́ wo kẹ́ wo kókíní yẹn ẹ tún lè gbé kíní ẹ̀kẹ́ ìwò láì mọye ìgbà kẹ́ẹ̀dẹ̀ máa fi ṣàlàyé fáwọn èèyàn ní gbogbo àdúgbò ó ṣe pàtàkì gan ni ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ̀hẹ́n ìkẹrin ìwọ gẹ́gẹ́ bí onílùú ẹ̀yin lẹ́ ń sanwó ilé tí àwọn aṣòfin ìjọba àpapọ̀ gómìnà ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ ilé àwọn ìjọba ìbílẹ̀ àwa là ń sanwó ilé tí wọ́n ń lò owó tó bá fi kọ ọwọ́ wa ló ti wá torí pé kí ni o ẹ jẹ́ kí n rán ẹ létí nípa báyìí o Eh, ó ti kéde pé ìjọba jẹ́ jẹ́ ti àwọn ènìyàn nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ ẹ̀ wọ́n ń gba gbogbo agbára àti àṣẹ lọ́wọ́ wa torí náà mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo agbègbè sí agbègbè agbára lẹ ní bẹ́ẹ̀ ṣe lè lo agbára ẹni pé kẹ́ ẹ dúró papọ̀ láti agbègbè sí agbègbè kẹ́ wá béèrè ẹ̀tọ́ yín tẹ́ bá dúró ní kọ̀ọ̀kan kò ní wáyé àmọ́ tẹ́ bá dúró papọ̀ kẹ́ ẹ ṣàlàyé fún wọn pé wá wá wá wá wá wá ọwọ́ wa ni agbára ti gbé wá tá à ń gbéjọ àṣẹ fún ìjọba ẹ jẹ́ kó yẹ yín hmm, àwa ń béèrè ẹ̀tọ́ wa ni bàdẹ ṣe ń bi ní ìbéèrè ó wà nínú ìwé òfin pé ká kópa nínú ìjọba bá ṣe máa kópa ni pé ká béèrè tí nǹkan ò bá ti da tí ò sí títí títí ò bá ti da tí ò sí iná tí ò sí iléèwé fáwọn ọmọ wa tí ò sí ilé ìwòsàn fún wa ìkópa yẹn ni pé ká béèrè ká bẹ̀rẹ̀ sí ní béèrè ká dẹ̀ má dúró títí a máa fi rí gbà láti agbègbè sí agbègbè sí agbègbè sí agbègbè tọ́rọ̀ mi yẹ yín ó ṣe pàtàkì o ìgbésẹ̀ yìí ṣe pàtàkì gidi ẹ jọ̀ọ́ ẹ fi sí ọwọ́ òsì ní tá à ń sọ yìí ẹ ṣeun ẹ jẹ́ ká tún tẹ̀síwájú rẹ̀ sí i ìwọ gẹ́gẹ́ bí onílùú ní ẹ̀tọ́ lápapọ̀ láti lọ sí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ láti béèrè ìdí tí owó ìjọba ìbílẹ̀ ò ṣe dé ìpínlẹ̀ ẹ ní ẹ̀tọ́ yẹn àmọ́ ẹ láti ṣe lápapọ̀ ni iṣẹ́ wà fún wa o ṣe rí pé ẹ̀ ń lọ sí ilé ẹ̀sìn ẹ̀ ń lọ lé babaláwo ẹ̀ ń lọ lé ẹ̀sìn kan tàbí kejì ọlọ́mọdé aláfàsẹ́yìn àwọn ìjọba wọn dìídì wọ́n fẹ́ máa rán yín síbẹ̀ kẹ́ máa lè bí bí ìbéèrè tó yẹ kẹ́ béèrè kẹ́ máa lè kẹ́ máa lè kópa nínú ìjọba kí ni ìtumọ̀ kópa ìtumọ̀ kópa yẹn gẹ́gẹ́ lórí ìtọ̀rọ̀ ìjọba ni pé kẹ́ bí wọ́n ní béèrè àmọ́ tẹ́ bá ń lọ church tẹ́ ń lọ sí ilé mọ́ṣáláṣí tẹ́ ń lọ ilé babaláwo ẹ̀ ní ráyè àti ìbéèrè n tó dẹ̀ ń ṣẹlẹ̀ nìyẹn ẹ já mi rọ tó bá jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ o ẹ jọ tó bá sọ pé kì í ṣe bẹ́ẹ̀ ẹ jọ ẹ kọ comment sábẹ́ ẹ kí ni fọ́nrán tá a máa gbé kalẹ̀ yìí kẹ sọ ìdí wa àyẹ̀wò ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ni ọrọ tá sọ yóò ṣe pàtàkì ẹ fi sí owó sí ká lè máa wò láti máa yẹn fún gbogbo ohun tá a bá fẹ́ ṣe pátápátá ka wá ládùúgbò wa ní agbègbè wa kì í ṣe pé péyàn kan dá nǹkan kan ṣe àjọṣe ni kínní òun ló máa jẹ́ kí a lè ṣe ntẹ́kẹ́ ṣe pé lórí nínú ìjọba ìkópa yẹn ni ìbéèrè tàbá sowó pọ̀ lápapọ̀ wa tàbá lọ́ba kánsátù àpẹ ẹ wá o ládùúgbò wa yìí kò síná kò sómi àti fún ìjọba yìí o ẹ padà wá o tọ́ọ̀mà tó wá ẹ̀ tún wọ́n bá wọn sọ̀rọ̀ tọ́ọ̀mà tó wá ṣe ẹ̀ lọ sí ọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ ẹ̀ àwa ní evidence ìyẹn náà pé evidence ẹ̀ fídíò àwọn kan ẹ̀ ti kó gbà báyìí o ọjọ́ báyìí o abalagbájá sọ̀rọ̀ o olóò máa padà wá o àgbà kọ̀ọ̀kan ẹ̀yin náà kí lè sí kíni ẹ láti yanjú ẹ ẹ ní dákẹ́ màá wá fẹ́ kí gbogbo wa ká wá bẹ̀ sí ní ro bá ṣe ń ṣe nǹkan wa ṣe rí àǹfààní àdúgbò kí ni àǹfààní àdúgbò iná omi ilé ìwé ilé ìgbọ̀nsẹ̀ títì tó dán mọ́rán eh, eh, eh, ìfọkànbalẹ̀ kí gbogbo àdúgbò kó kó dán mọ́rán kó tó kó lé kó máa lọ létòlétò kí àwọn ìjọba kan máa ṣe tó yẹ kán ṣe káwọn dẹ̀ máa bí wọ́n ní ìbéèrè tá a bá bí wọ́n wọ̀n ní ṣe é tá a bá bẹ̀rẹ̀ sí ní kọ́nà mọ́ wọn lẹ́sẹ̀ lábẹ́ wọn ò ní ṣe sọ̀rọ̀ mi yẹn yín ó ṣe pàtàkì ìkópa ìtumọ̀ ẹ̀ ní èdè ní orí ọ̀rọ̀ ti ìjọba ni pé ká béèrè ẹ̀tọ́ wa ẹ̀tọ́ wa là ń béèrè fún torí pé kí ni àṣẹ ìlú ọwọ́ wa ló wà sọ̀rọ̀ mi yẹn yín ẹ máa rí ìwé yẹn lẹ́yìn náà mo kàn ní kí n sáré ṣàlàyé ẹ ní ní ṣókí torí mi ìfẹ́ gbà síkú púpọ̀ mo fẹ́ kẹ́ ya tinú ìwo kí ni ìdára ká lè wo dára kó lè máa yé wa kí gbogbo gbogbo agbègbè pátápátá ni wọ́n gbọ́dọ̀ kí ni gbọ́dọ̀ tẹ̀ wọ́n lọ́wọ́ màá bí màá rọ gbogbo ọmọ káyọ̀ jèrè ó gbọ́dọ̀ tẹ̀ wọ́n lọ́wọ́ báyìí báyìí torí lọ́la àti mọ̀ tó ń bọ̀ ẹ̀ẹ́ nínú kí wọ́n kí àwọn oníkakí gbàjọba àbí kí àwọn kọ́ gbére kọ́ ti pin lára wọn kọ́ gbé fún kan ọ̀rọ̀ eléyìí o ibi tá a máa ti gbé bẹ̀rẹ̀ nìyẹn tí wọn bá ti yí ìwé òfin yẹn padà ntí òfin yẹn òun la máa lò fi takò wọn ṣètìlí sì pé ọ̀rọ̀ pé ìjayà àti òun la kọ́kọ́ torí púpọ̀ tó ń bà wá lẹ́rù ìjayà tán ti fi sọ àlọ́kàn yẹn aláti yọ kúrò ẹ jẹ́ kí n wá tẹ̀ kínní wo bí arákùnrin yẹn bó ṣe ṣiṣẹ́ yẹn náà ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ṣeun ń bọ̀ o. now ẹ máa gbọ́ o. authority to stand here and be stopping ọ̀kadà people yeah authority wo lẹni lẹ́tí máa dáná ọ̀kadà dúró ní báyìí. ṣé ẹ ń gbọ́ kí ló ṣe ń bẹ̀ yẹn ìkópa nínú ìjọba ó ní authority wo lẹ ní láti máa dá ọ̀kadà dúró ní báyìí ìyẹn náà ń pè ní ìkópa nínú ìjọba gbogbo wa ká kọ́ kínní yẹn láti agbègbè sí agbègbè ẹ jọ̀wọ́ nǹkan tí arákùnrin ṣe báyìí nǹkan tí arákùnrin ṣe ń bẹ̀ yẹn ó ba mu tó jẹ́ pé ẹ̀ tí ẹ̀ mọ bí nǹkan tó ṣe yìí bó ṣe wúwo tó òun là ń ṣàlàyé fún yín ẹ jẹ́ ká máa fà sẹ́yìn kẹ́ gbọ́ díẹ̀ lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí kó yé wa mo fẹ́ kẹ́ gbọ́ ó yá. I have any authority to stand here and disturbing Okada people. Yeah, authority wo lẹni lẹ́fún máa my lọ́kadà dúró mi báyìí tó dẹ̀ múnú mi dùn jùlọ níbẹ̀ ni pé ó sọ ọ́ ní èdè wa authority wo aṣẹ́wó lẹ ní láti ibà dá àwọn ọ̀kadà dúró níbí báyìí mo fẹ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní lo irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn kánsílọ̀ kí ló dé tí ẹ̀ ṣe bá wa tí iná ò ṣe wà ládùúgbò wa iṣẹ́ wo lẹ́gbẹ́ irọ́ agbéṣẹ́ ilé lọ́wọ́ bá ṣe gbà yín sínú ipò yẹn iṣẹ́ tó yẹ kẹ́ ṣe fún wa nìyẹn ẹ̀ ń bi wọ́n ẹ̀ ń kópa nínú ìjọba nìyẹn tọ́nà mi yẹ yín ń kópa nínú ìjọba nìyẹn ìkópa nínú ìjọba lẹ̀ ń ṣe yẹn ẹ̀ dẹ̀ ń béèrè fẹ́tọ̀ yín wọn ò dẹ̀ gbọ́dọ̀ kọ̀ torí ó wà níwèé òfin abala kẹrìnlá ẹsẹ̀ kejì abc d táwa mọ̀ sí d c làwọn mọ̀ lọ́hùn òun lẹ̀ ń ṣe ẹ̀ ń kópa nínú ìjọba ni ẹ jẹ́ ká tẹ̀síwájú ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ aṣọ yẹn ẹ máa rí nǹkan tó máa jáde nísìnyí tó bá ti débẹ̀ máa ṣàlàyé fún yín ẹ jẹ́ ká tẹ̀síwájú. just because you are in uniform. ẹ tẹ gbọ́ Only just because you're in uniform too much. just because you're in uniform torí pé ẹ wà nínú aṣọ ọjọ́ aṣọ aṣọ ẹ ẹ àwọn oníkakí òun lè fi wá ń dáyà já àwọn èèyàn wa nìyẹn ìtumọ̀ yẹn nìyẹn tí àmọ̀ pé wọn ò ní òfin wọn ò ní àṣẹ láti dá àwọn èèyàn dúró mẹ́ẹ̀ àmọ́ torí wọn wọ kakí wọn ti mọ̀ pé àwọn èèyàn níbi wọn níbèrè ìyẹn náà fi ń dáyà já wa ṣe ti rí ọ̀rọ̀ bí bí bí tí ọ̀rọ̀ pé wọ́n ṣe ń dáyà já wa bó ṣe jẹ́ yọ̀ǹsìn ṣe ti rí i ẹ jẹ́ kí n play lẹ́ẹ̀kan sí fún yín kẹlẹ́ rí ẹ hold on hold on. Just because you are in uniform, you are just using the uniform to oppress people. No ó wá sọ fún wọn pé ẹ ń lo uniform yẹn láti máa fi dáyàjà wa láti fi máa oppress wa ẹ ń fi tẹ̀ wá mọ́lẹ̀ nǹkan tí gbogbo àwọn ọlọ́pàá tàmí ń ṣe nìyẹn o n mo dẹ̀ fẹ́ kẹ́ wá ṣàkíyèsí ìjọba láìpẹ́ yìí wọ́n yé wọ́n yí wọ́n yí wọ́n fún àwọn ọlọ́pàá ní àṣẹ káwọn náà máa wọ bíi camouflage bí àwọn army ṣe ń wọ̀ gbogbo yẹn wọ́n fi sọ fún wa wọ́n fi wọ́n fẹ́ wọ́n ti fi ìjayà sí ọkàn wa táwọn bá ti rí aṣọ ẹ̀ báyìí àyà wa máa já àwa máa gbọ̀n àní béèrè níṣẹ́ ká béèrè àwa nílé kópa nínú ìjọba arákùnrin ó fi hàn wá bá ṣe máa bá ṣe máa kọjú sí ọ̀rọ̀ bó ṣe ń dáyàjà wa yẹn láì jà àmọ́ ká kọjú sí ta fẹ́ torí ẹ̀tọ́ wa là ń béèrè ẹ̀tọ́ ẹ̀ ló ń béèrè fún àpẹẹrẹ tó gbóná gan leléyìí ẹ jẹ́ ká tẹ̀síwájú mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ gbọ́ àwa tẹ̀síwájú díẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ ẹ máa wọ̀n náà tẹ́rí ibi tó wà yìí tẹ́rí àwọn tẹ́rí aṣọ yìí tí gbogbo ara bá ti rí ara wa sókè àwọn ọlọ́pàá wà ń bẹ̀ o ẹ jẹ́ kí sọ́ra o ok bọ̀ tẹ́rí kí ni ó dẹ̀ máa ṣe kò ní ẹ̀ ní rí àmọ́ lọ́kàn gbogbo wa àyàrá ti wá já àwa fi pamọ́ àní fẹ́ fi hàn pé àyà wa ń já àmọ́ sìn tá ti ń fi hàn yín tán wọ́n fi àwọn kíní yẹn wọ́n fi psychology bí ìgbà tí wọ́n fi agbárí fi fi fi wá sí pé ká máa ní agbára gbagbára wọ́n fi agbárí gbagbára lọ́wọ́ wa àwa dẹ̀ láti kọ̀ kárọ̀ wọn létí rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ẹ sọ fún àwọn oníkàkí yẹn àwa là ń sanwó aṣọ yín àwa là ń sanwó aṣọ tẹ̀ ń wọ̀ yẹn bàtà yẹn àwa là ń san torí náà ẹ lè sọ fún wa pé ká má béèrè béèrè àmọ́ láti kọ́ra wa ní rúra nǹkan báyìí ká má kọ́ra wa tó yẹ mo ṣe ká fi ilé àwòkọ́ṣe ẹ jẹ́ ká tẹ̀síwájú. just because you are in uniform you are just using the uniform to oppress no. tẹ̀rí ó sọ fún wọn ó sọ ó mọ̀ ó ní pé ẹ̀ ń lo uniform yẹn láti fi oppress láti máa fi tẹ àwọn èèyàn mọ́lẹ̀ ngbà tó sọ wọn wá kúrò torí ó sòótọ́ ọ̀rọ̀ n tó ń ṣe yẹn kẹ má gbàgbé ìkópa nínú ìjọba nìyẹn o gbogbo wa ládẹ láti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ yẹn tá a bá fẹ́ kí títì wà ládùúgbò wa tá a bá fẹ́ ná ṣé tá máa ṣe rè kì í ṣe pé ká lọ sí church ká lọ sí mọ́ṣáláṣí ká lọ sí ilé ọ̀dọ̀ babaláwo ló máa fún wa nìyẹn iṣẹ́ wa ni pé ká kópa nínú ìjọba ká bí wọ́n ní béèrè lórí tá a fẹ́ ká àdẹ̀gbọ́dọ̀ dúró lájẹpẹ́ àrígbà àmọ́ láti ṣe lápapọ̀ láti agbègbè ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì o ó ṣe pàtàkì gidi gan-an ni tẹ́ bá ti rí ètò yìí gbogbo ọmọ káàró jèrè pátá láìyọ ẹnì kankan ẹ bá wa pín yíká ọ̀nà àbáyọ rèé o ẹ má jẹ́ ká dàádùn sẹ́gbẹ̀ẹ́ kan o ẹ fi sọ́wọ́ sí ká máa yẹ̀wò lójoojúmọ́ ká ṣe àwọn ètò ní gbogbo àdúgbò wa àwọn ẹjọ́ ẹ wá o ọ̀nà báyìí báyìí báyìí o àti rí ọ̀nà tá a máa fi ká kọ́ra wa ká dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbègbèsè yẹn tá bá máa rí káńsílọ̀ èyí ó kéré jù èèyàn mẹ́wàá sí ogún láti wà lẹ́gbẹ̀ẹ́ kò tẹ̀ sọ́rọ̀ ariwo ẹ̀tọ́ ilẹ̀ ń béèrè fún wọ́n dẹ̀ láti fetí sí tẹ̀ ń sọ a máa kọ́ra wa bá ṣe máa ṣe kínní yìí ni láti agbègbè sí agbègbè ẹ ẹ máa retí àwọn nǹkan kan tá a máa sọ lórí ọ̀rọ̀ yìí lórí bàbá yà máa ṣe ètò lórí ẹ̀ tó ṣe ṣe máa tún ṣe ètò kan àtún máa ṣe tá a bá ti a ṣe a ní káwọn tó ń máa wà ládùúgbò kan káwọn náà lọ kàn ṣe bí àwọn ọlọ́pàá kéèyàn kan ṣe bí ọlọ́pàá kéèyàn kan ṣe bí àwọn ará àdúgbò ká wá wo bó ṣe máa hùwà síra wọn so ìyẹn á máa kọ́ wa ní bá ṣe máa máa máa kọjú sí àwọn aráàbí yìí aláti bẹ̀rẹ̀ sí ṣe kínní ní kíákíá wọ́n ti pè wá núpọ̀ ẹ jẹ́ ká sọjí ẹ ẹ má bínú ó ń ká lára ni ẹ má bọ̀ o. ẹbí ló yọ ẹbí uniform lẹ́wọ̀ just tell me. oh ẹ má bínú ó máa padà wá ń sìn ẹ má bínú mo ṣe mistake mo kàn tẹ lójijì ni ó ká mi lára mo mo fẹ́ kí sọ́bì kan tó fi ó ní nǹkan tó ṣe ń bẹ̀yẹn tí mo dẹ̀ fẹ́ kí ká kọ́ bí ara sí òun ni àmọ́ ẹ má wọrí ó máa padà wá ẹ ń ṣeré ni ó máa padà wá ó ń ṣeré ni ẹ ń sí ẹ ni ok ẹ fún mi ìṣẹ́jú kan ó máa padà wá sí i mo kàn máa ṣàṣẹ báyìí ok now ẹ ṣáà máa retí ẹ. Hmm. mo fẹ́ mo fẹ́ lọ sí bíbáyìí mo fẹ́ kẹ́ rí tó ṣe ń bíbáyìí so kẹtó kó tó tẹ̀síwájú mo dẹ̀ fẹ́ ká ṣe kí nìyẹn nígbà tó ti sọ̀rọ̀ yẹn báyìí ẹ máa wọ̀n just because you are in uniform you are just using the uniform for breast no. ṣe rí ó ń ṣe báyìí sórí èèyàn kan tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n wá ń rẹ́kọ̀dù ó tẹ̀lé ẹ jẹ́ ká rí i pé tá a bá ń bá àwọn kánsílọ̀ sọ̀rọ̀ tá a bá ti ń sọ̀rọ̀ nípa pé títí ò dá kíní kan ẹ ẹ fíìmù ẹ evidence lẹ́ ń gbé lẹ́yìn yẹn dẹ̀ máa ṣe ni pé tí àwọn àwọn bá ti rí yẹn ẹ̀rú máa pé àwọn ò lè pọ́ àwọn ará bí o ọgbọ́n lára ti lò ẹ jẹ́ káwa náà lọ ọgbọ́n wọ́n ti ń lo ọgbọ́n fún fi já àjà wa àwa gan káwa wa dá àjà wọn torí àwa ẹ jẹ́ kí n fi bẹ̀yẹn hàn yín lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n fi hàn yín lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ ẹ wo o. ṣe rí ó mọ gbogbo ó ń rí gbogbo ẹ̀ pátápátá ohun tí mo fẹ́ kí a ní lọ́kàn wa ká rí gbogbo ẹ̀ ká ti rí gbogbo gbẹ́sẹ̀ wọn kọ́tẹ̀ tó gbé kọ́tọ̀ gbẹ́sẹ̀ kan àwa ti gbé mẹ́wàá kọ́tọ̀ gbé ẹsẹ̀ kan sẹ̀ àwa ti gbé mẹ́wàá ibi tó yẹ ká wà nìyẹn eléyìí kì í ṣe ẹ jẹ́ má ẹ má ṣì mí gbọ́ o a máa gba òmìnira yìí àmọ́ tá a bá kọ́kọ́ sọ jí kúrò níbi tó kó wa sí a lè gba nǹkan kan bá ṣe máa bẹ̀rẹ̀ òun ni mò ń sọ yìí ẹ jọ ẹ ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹ afẹ́fẹ́ ní ń gbé lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ lórí kínní gbogbo ẹni tí a bá ti gbọ́ kínní ẹ pín sí gbogbo àwọn àdúgbò èmi gan máa gbìyànjú kí n pín sí àwọn ọgbẹ́ tí mo mọ̀ káwọn èèyàn kan gbọ́ kínní gbogbo ẹ ṣáà bá pín káàkiri torí ó ṣe pàtàkì ìgbésẹ̀ yìí so ẹ ti rí nǹkan tó ṣe ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú díẹ̀. ẹ wòran ṣẹ́rí aṣọ yẹn bí arákùnrin yẹn dúró arákùnrin yẹn ṣe dúró ṣẹ́rí pé ó dúró sáàárín àwọn aṣọ oníkakí mẹ́ta ẹ̀rù ò bá torí pé kí ni n tó ń ṣe ìkópa nínú ìjọba ni ó ń béèrè ẹ̀tọ́ ẹ̀ nínú ìwé òfin tí wọ́n gbélé wa lórí ìwé òfin rọ̀ yẹn àwọn kankan wà tá lè yí rí mú òun rèé ení àṣẹ ìkejì ìkópa àṣọ méjèèjì papọ̀ òun ló fi ń bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ yẹn tọ́ọ̀mù yẹn ẹ jẹ́ kí a wo ibẹ̀ ká fi ṣe àwòkọ́ṣe ó ṣe pàtàkì torí àwọn aṣọ yẹn ló fi ń já wa láyà mo wo àwọn fídíò kan táwọn èèyàn bá ti rọ́pà tó máa ṣe rọ́pà báyìí hey jésù hey ọlọ́wọ́ ah wọ́n máa gbọ̀n kámẹ́rà wọn ò ní lè fọ́ wọ́n máa pa wọ́n máa pẹ́ wo pẹ́ fi ṣe fíìmù torí wọ́n ti fi ìjayà sí wa lọ́kàn nínú ìjayà kẹ́ máa ó bọ́ tí wàá pò wá nípò tó àwọn lọ́ọ́ fi wá sínú ìjayà wọ́n wá ní ẹ̀jẹ̀ ká lọ gbàdúrà kọ́ lọ́n gba nàìjíríà fún wa báwo ló ṣe máa sọ pé ká lọ gbàdúrà fún nàìjíríà nígbà tó yẹ pé àwọn náà ní wá lára wọ́n mọ̀ pé tábà ti lọ gbàdúrà àwọn ní agbára lórí wa nìyẹn tẹ́lọ̀ mi yẹn yín ẹ jẹ́ ká sọ jí o àsìkò tó ká sọ jí ẹ jọ so ẹ jẹ́ ká wo tó kù mi ì fẹ́ kó pẹ́ jù. just tell me this is the authority I have this is the. ó ń bi wọ́n ìkópa tó tún ṣe ó ń bi wọ́n ẹ fi hàn mí bo ní agbára tẹ́ ẹ ń lò ń bí ń bo ló wà ẹ jẹ́ kí a kọ́ àwọn èèyàn wa ní gbogbo agbègbè abúlé ìgbèríko ìgbésẹ̀ báyìí ni ká máa bèrè gbogbo local councilor ẹ láti mọ local councilor yín o ẹ dẹ̀ máa pè wọ́n ẹ̀yin ẹ máa ṣe ìpàdé láàrin gbogbo ẹgbẹ́ ẹ lẹ́yìn láàrin gbogbo àdúgbò tẹ máa ẹ dẹ̀ máa máa pàdé déédéé déédéé torí tẹ́ ẹ bá pàdé déédéé títí tẹ fẹ́ kó dánmọ́rán yẹn kò ní wáyé o iná tẹ fẹ́ kó so fún yín kò ní wáyé o títì tó títì títì ńlá tó yẹ kó wáyé kò ní wáyé o a tún máa sọ àwọn ètò lórí àwọn iṣẹ́ tó yẹ kí àwọn àwọn council máa ṣe iṣẹ́ tí ó yẹ kí àwọn local government máa ṣe gbogbo òfin tọ́kọ́lẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ ló yẹ kó máa pèsè ilé ìgbọ̀nsẹ̀ káàkiri gbogbo àdúgbò ní ìbílẹ̀ fún yín iṣẹ́ wọn nìyẹn títì tó wà ń bẹ̀ àwọn lẹ́ẹ̀kọ́ máa ṣe aláti máa ṣe ètò ìkópa nínú ìjọba òun ni ó ṣe pàtàkì jùlọ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ẹ̀sìn lọ́wọ́ ta wàyí tẹ bá ń lo wákàtí mẹ́wàá lẹ́sìn ẹ jọ ẹ dínkù sí wákàtí kan ẹ fi wákàtí mẹ́sàn-án tó kù ẹ bẹ̀rẹ̀ sí ní kọjú sọ̀rọ̀ ìjọba àgbègbè yín bẹ́ẹ̀ ṣe máa so ná bẹ́ẹ̀ ṣe máa so mi bẹ́ẹ̀ ṣe máa ṣe títì bẹ́ẹ̀ ṣe máa ọ̀nà tẹ́tẹ́ máa fi ṣe òun ni ìkópa nínú ìjọba kí ni ìtumọ̀ yẹn ìkópa yẹn ni pé ìbéèrè gẹ́gẹ́ bí arákùnrin ṣe ń béèrè ẹ jọ mo fẹ́ kí ẹ ṣe ká ṣe kínní ní kíákíá ẹ gbàgbé ọ̀rọ̀ ìdìbò tó ń bọ̀ yìí ó ń tán máa ṣe ẹ máa ṣe àmọ́ táwa máa ṣe ó máa dára já wọn mo fẹ́ kẹ́ nígbàgbọ́ àmọ́ tá alátiṣe lápapọ̀ ni o alátiṣe lápapọ̀ ni o ìṣọ̀kan yìí ó wá ti di dandan báyìí o ọ̀nà àbáyọ yìí a nílò ìṣọ̀kan láàrin gbogbo wa kò sọ̀rọ̀ pé lágbájá ń bá ìjọba wọn ní iṣẹ́ láti ṣe fún wa àwa dẹ̀ ń béèrè ẹ̀tọ́ wa ni ìkópa ó wà núwèé òfin pé ká ṣe láti béèrè iṣẹ́ wa ni ká bí wọ́n a àdẹ̀gbọ́dọ̀ bí wọ́n tó máa fi ṣe tó máa ṣe ti ṣe ta fẹ́ ṣe ta fẹ́ kàn ṣe fún wa tẹ́ ń gbọ́ mi so ẹ jẹ́ ká wò ó dé ìpín màá kún àtún wá play lẹ́ẹ̀kan sí ká tó wá parí ètò yìí mo kàn máa tẹ́bátẹ́ ní gbé tẹ́bátẹ́ ní rí ètò yìí ẹ bá wa pín ẹjọ́ ẹ bá wa pín ẹ ṣeun. ọ̀tọ́rìtì wò lẹ́ni lẹ́tí máa dáná kadà dúró bíbáyìí just because you are in uniform. You are just using the uniform to oppress people. No? No, no, no, no. The question now Ṣebí no, you have uniform level. Just tell me, this is the authority I have. This is. Ìkópa ìkópa ìkópa nínú ìjọba òun lárákùnrin yẹn wọ́n fi àpẹẹrẹ hàn wá ẹ jẹ́ ká fi ṣe àwòkọ́ṣe ẹ jẹ́ ká tẹ̀síwájú tó ẹyẹ yan mi mo dúpẹ́ fún àsìkò tẹ fún wa yìí bẹ́ẹ̀ bá ṣe ń rí ètò yìí mo rọ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ó ṣe pàtàkì gidigidigidi gan lọ́wọ́ tá a wà yìí ọ̀la wọn máa dìbò rọ wọn àti mọ̀ pé wọ́n ti pín wọ́n ti là láàrin wọn wọn ò ní ṣe tá a bá gbégbèsè yìí nǹkan kan ò ní yí padà bẹ́ẹ̀ bóyìn bóhùn ìkẹ́ lọ church fẹ́gbẹ̀rún ọdún nǹkan kan ò ní yí padà bóhùn ìkẹ́ lọ mọ́ṣáláṣí fẹ́gbẹ̀rún ọdún ọdún nǹkan kan ò yí padà tẹ láti kọjú sí ìkópa nínú ìjọba ẹ jẹ́ ká wa ìkópa nínú ìjọba ni wa òun ni máa fi ṣe àkọọ́lẹ̀ lórí kẹ̀dẹ̀ fetí tẹ́ bá ti ń rí ètò yìí ẹ bá wa máa Citizen Network ni ó bá ń sọ̀rọ̀ lórí Odùduwà TV Radio ẹ ṣeun o ó dìgbà kan náà ẹ kò ní tiwa kò ní rẹ̀ wá o ẹ láṣẹ Èdùmàrè àwa la máa borí a dẹ̀ máa gba òmìnira yìí ọ̀nà àbáyọ tá a máa fi gbòmìnira òun láti bẹ̀rẹ̀ yìí o ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ṣeun ó dìgbà kan náà ẹ ṣeun.